الحمد لله الحمد لله خالق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هدى من شاء من عباده إلى الصراط المستقيم وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 oní ní ẹ gbọ́dọ̀ máa lo aṣọ nílòkulò ẹ máa rán aṣọ nírànkúràn ẹ máa dá aṣọ nídàkúdà lọ́nà tó ṣe pé ìtayọ ẹnu àlà yọ hàn nínú ọ̀rọ̀ yín bí ẹni tó ní kí wọ́n bó ń kápẹ́ kó wá débi wípé àfi ka di pé ọwọ́

ìlòkulò ìtayọ ẹnu àlà kò gbọdọ̀ wà nínú ọ̀rọ̀ yín níbi à ń dá sọ bí ẹ̀sìn Islam bó tún ṣe ṣe léèwọ̀ bí ẹ̀sìn Islam tún ṣe ṣe léèwọ̀ wípé kájẹ́ ni tó ṣe wípé ọkùnrin ni wá á máa wá lo gold haram ni lábẹ́ òfin ọlọ́run nínú tí Islam mú wá nìyẹn ó ní gold kò tọ́ sẹ́nìkan kan àfàwọn obìnrin ó tọ́ sí wọn. wọ́n fi ẹ̀gbà ọrùn tọ́jẹ́ ti gold sọ́rùn tọwọ́ tètè kọ́dà kó ṣe kí wọ́n tó fi worowóró sẹ́sẹ̀ kí gbogbo ọjẹ́ gold kò sí nǹkan tó burú ń bẹ fáwọn obìnrin ṣùgbọ́n àwọn ọkùnrin tiẹ̀ ti jẹ́ àwọn ń fòkà gold sọ́wọ́ onítorí pọ́lọ́ ń ṣèdẹ̀ra fún ọ wọ́n fẹ́ kí ìdẹ̀ra yìí kó hàn lára rẹ látàrí nítorí ti torí pé à ń lo gold èèwọ̀ lọ́lọ́run ọba ṣe fáwọn ọkùnrin orukani, ni tàbí iyan ọrùn haram ńlẹ́lẹ́ yìí jẹ́ fáwọn ọkùnrin àwa lọ sí Mẹ́kà àwa ní kí wọ́n bọ̀ kan eyín kan mánu eyín gold haram ni fún àwọn ọkùnrin láti ṣe bẹ́ẹ̀ kódà kó ṣe pé ti fàdákà ni haram náà ló tún jẹ́ fáwọn ọkùnrin láti ṣe bẹ́ẹ̀ agogo tá à ń fi sọ́wọ́. So ọwọ́ ajẹ́ pé gold ni wọ́n fi ṣe haramu ní fáwọn ọkùnrin gold kọ́ ni wọ́n fi ṣe ṣùgbọ́n omi gold gold gangan lọ̀dà tí wọ́n fi kùn haramu ní fáwọn ọkùnrin torí ti eléyìí kákè sára táwa bá fi lè jẹ́ mùsùlùmí kákè sí wa wa ọ̀pọ̀lọpọ̀ lọ́jẹ́ pé ìwà rẹ̀ kọjọ́ ti Islam yóò múra yóò tún gbé gold sọ́rùn pé kíni ọkùnrin míì gan níbi tí ò lérò dé yóò tún fi yẹtí etí yóò tún fi yẹtí etí pé kí ni ọ̀ ń sọ fọlọ́ pé dídá tọ́jú ọlọ́kùnrin ọ̀dà tó kọ́ tó bá yẹ kó obìnrin ló ti dán kò bá dá ọ jù kò bá dá pọ̀ jù a'udhu billahi minash shaitani rajim. Islam ó ní kò sí nínú pánsọ̀sọ́ ká máa wá jáde ní ìhòhò kò sí nínú pánsọ̀sọ́ kéèyàn máa bọ́ síta ní ìhòhò Islam ọ̀farama ìwọ̀ eléyìí jẹ́ ajáde. àárín òhó káyé àwa aláyé ti lajú kọjá sísọ Kọdà gan débi máa ma burúkú lórí wa tó ló ń wa lé ń sọ aṣọ fún wa ká máa fi bo ìhòhò wa ìwà ń sọ pé lẹ́yìn ò rí bẹ́ẹ̀ kọ́ ọ̀dájú pọ̀ ọ̀gbádùn ọlọ́run wa ṣe léèwọ̀ kéèyàn máa rin ìhòhò nígbà tí èsì pé lábẹ́ pàrin ìhòhò òun náà ní ká máa wọ aṣọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ aṣọ tó ti pé yọọ máa fi irú àwọ̀ awọ ara wa hàn sẹni tí bá ń wò wá ìsìláàmù wọ kódà kó ṣe pé aṣọ tó asọ aṣọ tó nípa ni ṣùgbọ́n wọ́n ti rán fún débi wípé bí oríkèé kọ̀ọ̀kan ti ṣe ma òun náà ló náà ma ìsìláàmù yẹn nítorí pé ọ̀yàtọ̀ jáde ń wò àwọn obìnrin wọn bá yé jẹ́ àwọn obìnrin ti balùmà gbogbo ẹ̀ ti di dàkúdà á rí i pé obìnrin lónìí ìhòhò gidi ni wọ́n ń jáde wọn àwọ̀sọ̀ kankan sọ́rùn tó bá ní àyè tó wà lọ́rùn wa yín kọ́ kìí sásọ̀ ẹ̀yin gangan là nàbì sallallahu alaihi wasallam ló ròyìn fún wa látọjọ́ ti pẹ́ ó lẹ́yìn ní kasiyatun ariyat ẹ wọṣọ sọ́rùn ṣùgbọ́n ìhòhò lẹ́wà láyé tilẹ̀ àlàyé eléyìí lè má yí àwọn èèyàn ó yé wa yé ké pọ̀ láyé òde òní nítorí pé obìnrin lè wọ sọsọ́rùn wọn kọjá pé ìhòòhò lọ́wà àbí bò lẹ́ ti fẹ́ sọ tóbìnrin tó jáde pẹ̀lú lẹ́gìs lẹ́gìsì tó ṣe é pé ó tún wá jẹ́ pọ̀ awọ ara rẹ̀ àfa ìhòòhò gidi ìtọ́wọ́ jíǹsì náà ńkọ́ tó yẹ pé ìjàkadì ló fi wọlé ìjàkadì ni ó tún fi jáde ìhòòhò gidi ló wà ètò ọwọ́kọ́ mú jáde ńkọ́ àti t-shirt tó tún wá gbé sinmi sí òun mọ gẹ́gẹ́ bíi pátá òun á ní ayé ti lajú ni táyé bá wá fọ́jú ńkọ́ bò ní ọ̀bá rí wala hawla wala quwwata illa billah káwá wọ ṣòkòtò ìwọ ọkùnrin káfi ṣòkòtò gẹ̀zẹ́ẹ̀tì bàràbàrà àdí lọ́nà tó ti pa á ti tú okùn rẹ̀ á ti tú zipu rẹ̀ á ti tú bọ́tìnì rẹ̀ á wàá gbé sí bàràbàrà àdí gẹ́gẹ́ lọ́nà tó ṣe pé tí ṣòkòtò ń bá lọ jábọ́ àfà gbogbo nǹkan ti hàn báyìí ẹlòmíì ó tún fi pátá rẹ̀ hàn ìdá méjì nu mẹ́ta pátá yọ hàn síta tá ló wá ń ṣe léyìí fún òní à ah, bàbá ìyẹn dúró ń bẹ ẹ lájú à wọ́tọ́ wá kọ́jú ńkọ́ ọ̀dájú pé ojútọ ọfọ yẹn ó burú jáì ìsìláàmù ọ̀faramọ́ gbogbo à ń ṣe wèrè àbá ń dán wèrè wò ìsìláàmù ọ̀faramọ́ walaqad karramna وحملناهم في البر والبحر ọlọ́la ti pọ́n àwọn ọmọ anabi adama lé o àwa mú wa a gbé wọn gorí èpè wọn ń gbabẹ́ kọjá a tún gbé wọn gorí òkun wọn ń gbabẹ́ kọjá ọkọ̀ wọn rè fo sẹ́yìn tọ́lọ̀ wọn apọ́nlé bẹ̀ lọ́wọ́ ayẹ kẹ́ máa fi ìjẹ́ranko lẹ́ẹ̀ máa fi dánra wò ìsìlámù ọgbà ọkùnrin ó tẹ̀ sí ìtàn rẹ̀ lẹ̀ kọ̀tọ́ rárá bí ìwòlé ó kéré ma gbèsè wájú ìyàwó rẹ̀ lọ́wọ́ kí wọn á fi tàn rẹ lẹ kí lọ fẹ́ fi dà kọtọlá bí òfin Ọlọ́run ara àhòhò rẹ ìwọ ọkùnrin òun náà ní tàn rẹ tọ ọwọ ní ẹgbàrá gbóná ni ẹ ń ṣeré ìdárayá tẹ ẹ bá sì wọ àwọn ṣòkòtò tó jẹ ṣòkòtò pélébé pélébé short nika kò síbẹ̀ ṣe lè ṣe exercise yẹn tí ó rọrùn torí ẹ tí wọn náà bá fẹ́ wọrú ṣòkòtò kúńkú báwọn wàá rí i pé ṣòkòtò tó kúrú tó bo itan rẹ ni wọ́wọ́ o ọ gbọ́dọ̀ wọ Sokoto tí o fi tàn rẹ ta torí ara òhò wa léyìí tó dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní tàn wá wà nínú tẹsí Islam tó tún mú wa tó ṣe léwọ òun náà ní pé ṣòkòtò wa aṣọ wa jalabiya wa agbádá wa aṣọ tá a sanbora tá a wọlé rárára gbogbo aṣọ téèyàn bá wọ láyé kò gbọ́dọ̀ wọlé. ìsìláàmù ní haramu ní kéèyàn wọ sọkọta yọ kókósẹ̀ rẹ̀ nítorí pé kíni kéèyàn bá fi lè ṣe bẹ́ẹ̀ inú ná lèyìn ó ti gbẹ̀san èyí tó lé sí kókósẹ̀ sí sálẹ̀ ń kọ́lọ́ ẹlẹ́dàá kọ́mọ́sí wa lọ́ máa ná ẹ̀yin náà wọ́wọ́ tó a la ka yìí náà mú ni ṣòkòtò tó ń wọ ọ̀ka yìí yẹn ọwọ́ agbóngbòngbòn débi pé òun àti àtẹ́lẹsẹ̀ bàtà rẹ̀ wọ́n dọ́dọ́gba òun fi bàtà tẹ̀lẹ̀ òun fi ṣòkòtò náà wọlẹ̀ ẹ̀rí pé bí bàtà bá tẹlẹ̀ títí wọ́n ní àtẹ̀pẹ́ òun náà lọ yẹ kí bàtà ọ tẹlẹ̀ yọ tẹ débi pé yọ jẹ nígbà tó bá jẹ tán á sọnù apárọ̀ rẹ̀ ṣòkòtò náà bá ń gbálẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ipe ojoojúmọ́ ní ṣòkòtò ọmọ fàyà ní ṣòkòtò lágbọn abí tó ń fi gbálẹ̀ ní ọmọ ṣe yẹtuyẹtu gbogbo onílàáta ìtọ́pọlọ tí ò dórí kodò bí tiẹ̀ tí bá ń wọ ọyọ́ ọmọ sọ pé tó lè ti gbádùn aṣọ tuntun tó dáa báyìí ní sì fi ṣòkòtò rẹ̀ ní fi ń wọ́lẹ̀ báyìí kọ̀bálà ká ìtọ́lá láàfin àgàmù ó tún wá takò fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣòkòtò yòówù tó bá wọ̀ ẹ̀wù yòówù tó bá wọ̀ tó bá ti di kọ́tayọ kókó bẹ́ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onínú náà láti gbẹ̀sẹ̀ tó léwu kọ́lọ́nkọ́ máa sìn pẹ̀lú rẹ̀ lọ́ọ́ máa ná torí ẹ̀ wọ́n ti ń pariwo rẹ̀ fún ọjọ́ ti pẹ́ ó sì tó láti mẹ́ni tí ó bá létí gbọ́ kó sì gbà ṣùgbọ́n ẹni tá à ń wí fún tí ọ̀gbọ́ tí ọ̀gbà ó ṣeni láàánú pé ẹ̀mí ti kúrò lára ọ̀pọ̀lọpọ̀ ìdínú tọ́pọ̀lọpọ̀ fi gùn lé ntọ́lọ̀ ní ọ̀daràn òǹga lèmi fẹ́ ṣekú tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó wọ ṣòkòtò ńlọ pàdé ọlọ́njọ́ tó bá kú kó fi hàn pé àìgbọ́ràn mi ó tún gbé mi dá kìyàmà wàlá hawla wàlá quwwata illa billah nínú tí ìsìláàmù tún ṣe léèwọ̀ ona ni ka ma wọ aṣọ ìlú mọ̀nká irú rẹ̀ ò pé méjì nínú ìlú yìí àfẹ̀yìn náà ẹ̀yin nìkan lẹ́lẹ́ wọ́rú ẹ̀ ìsìláàmù ṣe lé wọ̀ kí ló ṣe ọ́ ló fi jẹ́ pé ńgbà tí wọ́n bá ti fẹ́ ra aṣọ lọ́jà wọ́n máa pé àánú eléyìí ti kọ́ máa ló ń wọ̀ ti kọ́ máa ń ló ń wà irú kò táwa wà yà gbọ́dọ̀ tí àwọn èèyàn nírú rẹ̀ kéèkó àbí kòwó lẹ dé náà rí irọ́ lásán irọ́ lásán anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì wá lójú kòkòrò yìí pé ká máa wọ aṣọ funfun ó lè tó lọ́lá jù nínú aṣọ wa òun náà ní funfun ó ní tá a bá tún kú tán tó ń fẹ́ faṣọ ọ̀gbẹ̀yìn sókù la aṣọ funfun náà ní ká fi sí lára aṣọ funfun kọ́mọ̀ àbí ọ̀kọ́mọ̀ ọ̀kọ́mọ̀ nítorí pé gbogbo fẹ́ńfẹ́ láàrìsì àwa là ń bẹ́ẹ̀ bì àfiwọ́ wọn nìkan ló lè ṣe bẹ́ẹ̀ irọ́ lásán òfútù fẹ́ tẹ̀ tí ò gbéyàn débi kan kò gbogbo kárí mi gbogbo àríhàn gbogbo wọn ló tó bẹ́ẹ̀ wọn ló jù bẹ́ẹ̀ lọ òfo lásán kọjá mọ́ kankan torí di eléyìí aṣọ wọmi kó tún mi wò irú rẹ̀ ò méjì ọ̀kan ṣoṣo yìí náà ni o lè tún rírú rẹ̀ lọ́rùn ẹnìkan mọ́ lẹ̀ yìí ìsìláàmù ọ̀faramaka wọ̀ọ́rú ẹ̀ à ìsìláàmù yìí dáa pọ̀ gbogbo ní òde yẹn ọmọ àjọ rẹ̀ lójú tó yẹn fi máa wora rẹ̀ pé kò sírú òun yóò ti gbàgbé pé irú ọlọ́run ọba ní òsì ìsìláàmù ọ̀farama nínú ti ìsìláàmù tó tún ṣe léèwọ̀ tó ní ká jìnnà sí òun náà láà máa jẹ́rìí èké ẹ ti mọ̀ pé irọ́ ni o nítorí ní kẹ́ wá jẹ́rìí lé lórí irọ́ ni o torí pé ẹ ti gbowó ẹ lọ jẹ́rìí pé bẹ́ẹ̀ lórí wọ́n ní kẹ́ tó máa ṣe wàláhì tàláhì ó tún ṣe wàláhì tàláhì thumma billah nítorí pé ọ̀bẹ̀rù ọlọ́run ó lè máa ní billahi alladhi billahi alladhi ó ti búra billahi alladhi billahi alladhi madha billahi alladhi madha àbọ̀ ọ̀rọ̀ lọ́sàn-án ó ti pè àmọ́ ti búra akramakumullah ẹja bẹ̀rù Ọlọ́run nígbà tí anabi sallallahu alaihi wasallam ń sàyè ìbúra báwo ló ti yẹ kó máa rí fi òrùn ó fi hàn sàhábì òrùn yìí wá yọ ọyọ kankan anabi ni sórí anabi ni gbogbo ntọ́ bá hàn gbangba gbangba eléyìí gbogbo ntí ọba hàn tó ọmọ sí dáadáa má máa jẹ́rìí sí o wala taqfu ma laysa laka bihi ilm ọlọ́ọ̀ni gbogbo ntí ọba máa ń parẹ́ má sọ ń parẹ́ o gbogbo ntí ọba máa ń parẹ́ má sọ ń parẹ́ ẹnìkan wá fún ọ lówó àbẹ̀tẹ́lẹ̀ ó ní àwọn ń bá wọn kan jà lórí ọ̀rọ̀ ọlẹ̀ ilé ẹjọ́ sì ń bùkátà ẹni tí wọ́n wá jẹ́rìí òun wá ń fẹ́ kí wọ́n àtiwọ́ àtiwọ́ kẹ́ wá jẹ́rìí fáwọn kẹ́ jẹ́ gbé àwọn táwọn bá ti di pé àwọn bá borí sílẹ̀ yẹn bá jẹ́ mọ́ wọn lọ́wọ́ àwọn ò fún ọ ní bí éka mẹ́wàá láti fi san lẹ́sàn-án ẹ̀rí èké tọ́ lọ àbò nílọ máa lọ pé ó débẹ̀ ohun rẹ̀ máa gbọ̀n àbọ̀ sọ̀rọ̀ bí ọkùnrin máa sọ̀rọ̀ bí ọkùnrin ni àsọ bí ọkùnrin kò lè rí jahannama wọ̀ nítorí dájú òun náà ni pé ẹ̀rí èké ti pọ̀jù láyé wá dá wa yìí ọ̀pọ̀lọpọ̀ yọ́ọ́ ma ẹ̀rí tóun jẹ́ wípé ẹ̀rí irọ́ ni yóò sì tún máa ṣe wàláhì sàláhì lórí ọ ní ìṣe tẹni tó ṣe pé kó bìlà sí ní tọ́ba wọ ọlọ́run pé ní tọ́ba wọ ọlọ́run kọ́ lọ́wọ́ bó ṣe fóun kò yẹ kí mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ tí ọba ti dá lójú tá a máa ń pa rẹ̀ ẹ gbọ́dọ̀ lọ jẹ́rìí rẹ̀ torí pé kò ní tán sáyé ń bí tá a bá kú ò láyé bí à ń lọ jẹ́jọ́ ẹjọ́ ńlá níwájú olúwa ẹlẹ́dàá wa ọba tó dá wa téèyàn ò lè gbé nǹkan kan pamọ́ sí nínú tí ìsìláàmù tó ṣe léèwọ̀ òun náà ká máa parọ́ zina maya. ẹni tá zina àwọn àgbẹ̀ ó ń zina ní ó ń di apẹ̀rẹ̀ ìwọ́ sì di rẹ̀ wò ni tó fi máa pé di apẹ̀rẹ̀ di rẹ̀ ìwọ́ ọ̀bẹ̀rù ọlọ́ọ̀ni ọ̀bẹ̀rù tọ́tọ́ lọ́wọ́ bó gbé ọ dìde tí wọ́n máa mẹ́rin wá lórí gbogbo òbótó tó fa hàn ṣe lórí gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ọmọ àlè tó pé òun ti parọ́ má bàbá àtìyá rẹ̀ wípé zina ni wọ́n ṣe wọn ò fi gbọ̀nà tó ọmọ ajá ó ti pè é ọmọ zina àdúpẹ́ fọlọ́ ń pè mí ẹ̀sọ́ ọmọ zina ń tẹ̀mí táwa zina ó túmọ̀ sí pé ẹni tó ń zina ẹjẹ́ aṣọ ẹnu wa kéèyàn sọ ẹnu rẹ̀ dáadáa nítorí ọmọ bá yẹn lọ tí ọ̀dà ẹ gbọ́dọ̀ zina máa yàn ẹni tó ọ̀ọ́ká obìnrin mọ́dọ̀ rẹ̀ pé wọ́n jọ ń kira wọn mẹ́lẹ̀ ọwọ́ ló ṣe zina bẹ̀rù ọlọ́run kọ́dà kan kápẹ́ èèyàn méjì àwọn ni wọ́n ká ọkùnrin àti obìnrin kan mórí pé wọ́n ń ṣe zina wọn wá rí èèyàn méjì mí pè káwọn náà wá wò káwọn fi pé mẹ́rin káwọn fi lè bá àjẹ́rìí takò wọn kí ìyá zina lè bá àjẹ́ wọn ẹ̀sùn gbọ́dọ̀ sọ torí tẹ́ bá lọ sọ pínrín pé ẹ ká wọn pé wọ́n ń ṣe zina ẹ̀yin tẹ́ ẹ sì rí wọn tẹ́fẹ́ jẹri pé wọ́n ṣe zina ẹ pé mẹ́rin oníkàlùkù yín yọ jẹ gbọgọrin nítorí pé ẹ parọ́ zina máa wà nù lábẹ́ òfin ọlọ a rí ẹlẹ́rìí mẹ́rin ẹ àfi tó ẹgbẹ́ ńgbà méjì yẹn sọ sọ pé lẹ sọ ẹ ká wọn pé kìí yín la lò mà táwọn lórí ara wọn yẹn lórí wa wa ẹ̀yin obìnrin tẹ́ wà ń lé ọkọ nínú ntọ́lọ̀ wọn bá sì lè wọ̀ onáà ní kẹ́ lọ gbọ́mọ ọlọ́mọ wá kẹ́ lẹ́mọ̀kọ́ láyà kọ́ máa rẹ́ nu mo ti bímọ fún ọ. wọ́n sì mọ̀ pé ọmọ àlè ni zina ló ṣe tó o fi bímọ ọlọ́wọ́n bá sì lè wọ̀ má gbé ọmọ ọlọ́mọ wá ká ẹni ẹlẹ́ni má lè pé wọ́n lọ lọ́mọ nígbà tó òun sì jẹ́ kó ń lọ lọ́mọ. obìnrin mi ọ̀daràn ni ó ti ṣe zina zina ti doyún ó ti rí nínú ara rẹ̀ pé oyún ti dúró yọ wá máa wá gbogbo ọ̀nà pé kọ́kọ́ sá máa bóńse kọ́sá máa bóńse tí ó fi di pé ńgbà tóyún bá yọ yóò fi pé wọn náà ló lóyún ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀daràn ilé ẹni wọ́n ń pè ní bọ́sán kọ́ lọ kpọ̀rọ̀ ọmọ kó kpọ̀rọ̀ rẹ̀ mọ́pọ́kọ́ rẹ̀ lónìí nígbà tó sì mọ̀pọ́ mọ́ ọlọ́mọ ni obìnrin ọgbọ́dọ̀ dán wò ẹni tó bá níbẹ̀rù ọlọ́run tó sì mọ̀ pé ndí alùkìyàmà ń bẹ nínú àwọn tí ìsìláàmù tó ṣe léèwọ̀ tá gbọ́dọ̀ jìnnà sí tá a fi mọ̀ pọ́n lẹ́sìn òun náà láà máa yọ tè láà máa yín mú ìsìláàmù ṣe léèwọ̀ káyọ̀ tè sí ni lójú ẹni káyín mú sí ni nípakọ ẹni ọlọ́ba ṣe léèwọ̀ wailul likulli humazatil lumazah ọlọ́run ọba ó ní wáyé lù ní ọ̀jẹ̀ tiwọn àwọn yọ̀tẹ̀ yọ̀tẹ̀ àwọn yínmúyínmú wáìlù ni jẹ ti wọn èwo ni wáìlù wọn láyè burúkú kan ni nínú náà hannam wọ́n ti pé kò sí tí wọ́n sọ sínú rẹ̀ tí Islam ó lọ àtúngbọ́dọ̀ sọ̀rọ̀ ẹni ló kọ́ bú ẹ máa ló kọ́ bú àwọn ó kọ́ àwọn tó ṣe yí pé bi'sal ismul fusuqu ba'dal iman aburú ni ká máa jókòó ọ̀pọ̀ kí lẹ́yìn táwa ti jẹ́ mùsùlùmí tá a gbọ́ lọ́wọ́n bá gbọ́ nítorí ẹ̀ kẹ́mọ́ wá pèèyàn orúkọ tí ọ̀dá lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí aburú ni lábẹ́ òfin ọlọ́run bí kánìkan máa jẹ́ abdulsalam ọmọ abdulkareem ẹtì wọn á máa yí pé ilé wọn eléégún ni wọn ẹ wá máa pè ní ọ̀jẹ́ ọ̀jẹ́ dayọ̀ ọ̀jẹ́ dìran èmi ò lóko ọ̀jẹ́ kankan mùsùlùmí lèmi pé ọ̀ ọ̀ ọ̀ ebelekun ni hmm? ọ̀jẹ́ dìran báwo mùsùlùmí lèmi ìsìláàmù dìran bẹ́tẹ̀lẹ́ small fosso kó bá iman àbíkẹ́ yẹn máa tó kọ́ pòkì ó kọ́ rádaràda wípé fọ́gòfọ́gò fọ́gòfọ́gò báwo sóko dáadáa ni fọ́gòfọ́gò sábẹ́ bàbá sábẹ́ sábẹ́ sùn àwùjọ bíi lẹ́ẹ̀ ó kọ burúkú nìyẹn o kò yẹ kí mùsùlùmí ọ máa jẹ àfi kálámù pa wọ́n lẹ́nu mọ́ wọ́n ń yìn wọ́n ní wọ́n ní àfáàní ọ babaláwo àlùfà ó kọ pòkí nìyẹn o wọ́n fi kálámù wọ́n fi ń pa wọ́n lẹ́nu má wọ́n fi kálámù dá wọn lẹ́kùn à ń ṣe kọ́ńdúkọ́ńdú babaláwo olóògùn òfò. sòkò máa jẹ́ gbogbo rú àwọn ọkọ̀ yẹn ó túmọ̀ sí pé ọ̀gbádùn. wọ́n ní ọkọ ọmọdé ilẹ̀ yìí ọkọ gbogbo ọmọdé ilẹ̀ yìí ó túmọ̀ sí pé ọ̀daràn ọ̀daràn ọ̀daràn àṣebàjẹ́ lójú méjèèjì wọn náà wọn dàbí ọkùnrin lẹ́ńkẹ́sì under bracket ọkùnrin ọ̀daràn tó gbogbo orú eléyẹn kìí sàwọn ọkọ tó dáa o Islam oníkẹ́ra tí ó kọ́ tó dáa àmọ́ wa sọ̀rọ̀ ẹni ló kọ burúkú tí ọ̀dà tọ́ nínú tí ẹ̀sìn Islam tún ṣe léwọ̀ oná lọ́rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ká máa pẹ̀gàn Islam ṣe léwọ̀ oná ní pé ọbẹ̀ sọ̀rọ̀ èèyàn pẹ̀lú nǹkan tó ṣe pé òòtẹ́rú tó lè sọ wájú ẹ̀ eléyàn ni wọ́n ń pè lẹ́gàn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá nínú ẹ̀ṣẹ̀ ńlá ńlá ní ń dá ọlọ́run ẹlẹ́dàá wá sì ṣe àpèjúwe irú wọn pẹ̀lú ẹni tí ń jẹ òkú ńbẹ́tì ọmọ àyá rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú a sì máa pélé yìí bẹ́ẹ̀ kí ló tó sọ̀rọ̀ ọmọlàkejì rẹ lẹ́yìn láì dá ọ̀láyà ewo tó lọ́kùnrin ọ̀láyà burúkú ni kí ló ń bẹ̀rù ni tó fẹ́ sọ kí ni ń bọ̀ lẹ́rù tó fi ìwọ obin lásán bíi ọkùnrin ò láyà torí rẹ̀ gbogbo ẹtí bá ń sọrọ ọmọ làkejì lẹ́yìn láì dáa ó jó burúkú ni ọ̀lẹ ó yẹ kó lè láyà kó lọ sọ́n wájú ẹ̀ kó o sì rẹ́dì láti dàyà kó tí ọba dà bọ́kùnrin ṣe ṣe nù ọkùnrin èrí jàsà àyà lọkùnrin máa dàkùjà ṣèwọ́ wá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa ó tún ti ń bọ̀ ó tún ti yí padà nítorí pé munafiki ni wọ ọ láyà irú rẹ̀ pẹ̀lú àwùjọ yorùbá tó bá yẹ pé yorùbá bá lè mú ẹ̀gàn kó nu ọ̀rọ̀ wọn tí wọ́n sì ń ṣe islam lójú méjèèjì ó súnmọ́ pọ̀pọ̀lọpọ̀ wà lẹ́nà tààrà kò ní kọ́kọ́ wọ náà tó bá ti jọ gbẹ̀ndà kìyàmù nínú ìtọ́ ga jù nínú ẹ̀ṣẹ̀ tó ma yorùbá máa dá jù láyé ó ná lẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn ọwọ́ yorùbá lẹ́wù kọjá sísọ ó máa dùn mọ́ wọn ọkọjá ṣúgà nínú nínú ẹ̀kọ́ tẹ́fẹ́rí sẹ́ni wọ́n ń jó bẹ́rẹ́bẹ́rẹ́ tí wọ́n rẹ́rìn sẹ́ni wọ́n ń jó bẹ́rẹ́bẹ́rẹ́ tí wọ́n ọ̀rọ̀ sọ. àwọn gbèrò ẹlẹ́rù kárí wọ́n wàá fà tiwọn lọ́wọ́ gẹ́ngẹ́. ẹ̀yin ọ̀ma ni àsìkò tí wọ́n ń sọ̀rọ̀ ọmọ làkejì láìda dáadáa rẹ tí òtó méjì ló tún fi ń tọrọ. dáadáa rẹ ni wọ́n gbà fún láti táwọn rí ọgbádùn tọ́yẹ́ pọ fẹ́ máa fi sọ̀rọ̀ lọrọ ni ọ̀rọ̀ bàbá àtìyá rẹ̀ ẹ̀kọ́ máa sọ lẹ́yìn láì dá. sábàbí òun náà ni pé wọ́n kò ládàá rẹ̀ fún bàbá rẹ̀ wọ́n kò ládàá rẹ̀ fún yá rẹ̀ tọ́lọ́ba ní kí dáadáa tí wọ́n tẹ̀ látàrí ládàá tí ẹ tán kó fún wa ẹnu káwọn máa lọ àlùjáná ni wọ́n lọ máa ṣe ná. tẹ́lẹ̀ ní táwọn á ń sọ̀rọ̀ lẹ́yìn àfẹ́ràn ni la kà fún nígbà tí ìbá kí ló wá fẹ́ máa mú bùn ọ̀tẹ́ èèyàn àìgbádùn tó sí ẹni tí wọ́n ń bínú tó fẹ́ràn ẹni tó ń kórìíra tó fẹ́ rí ládàá rẹ tí ò ju ẹ̀ta lọ tí wọ́n ń bùn à ah, nǹkan sí ọ wàláhì nǹkan ọ torí ẹ̀ agbọ́dọ̀ sọ ahọ́n àwa jẹ̀má kò sí ní tọ́yẹ ọ̀rọ̀ kan nù àwọn nù ahọ́n ńlọ́yẹ kọ́ pẹ́ lẹ́wọ̀n máa ronú kó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tẹ́lẹ̀lẹ́ ni àǹfààní ti ń bẹ́ẹ̀nbẹ́ tí mo bá sọ gbà náà ní kò sọ. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí aburú ló fà fún mi àkóbá ńlá láyé lọ́rùn dákun mú ẹnu rẹ lọ àìdákẹ́ ká sì sọ. bẹ́ẹ̀ bá ń rò lórí lásán àbí ń sọ ni àbí kí n má sọ ni tọ́ sọ wọn ò ní kọ́sẹ̀ fún. torí ẹja gbìyànjú jama kódà anabi sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ yẹn bá gbèrò láti ṣàìdá tọ́ba kóra rẹ̀ ń dànù tó bá ṣe wọ́n kọ́ ládà kan. ètò túmọ̀ sí pé ká sọ ẹnu wa jàmá kí ni tí ọmọ ìyá rẹ̀ yẹn ṣe tí ìwọ ò lè lọ bá kọ́ sọ fún. tó fi wá jẹ́ pé lẹ́yìn rẹ̀ lọ́ọ́ máa sọ nísìn ọlọ́run tí aláfọ́jú tó ń tipá fọ́jú ni ó tó ẹrú tí ó sọ wájú rẹ̀ pé ìwà afọ́jú ìmọ̀ ń bá wí ó tó bẹ́ẹ̀ kí ló adé tó ń sọ lẹ́yìn rẹ̀ pé èyí afọ́jú tíhùn èyí afọ́jú tìǹ ó ti sọ lójú ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yìn rẹ̀ lọ́rọ́ ti dùn sọ. ọ̀wọ́ apá ọ̀sọ tó lè sọ lẹ́yìn lójú rẹ̀ tó sọ lẹ́yìn rẹ̀ ó ti pẹ̀ gan rẹ̀ kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa. nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ilé ìtẹ́sí ìsìláàmù tún kọ̀ fún wa táwa fi mọ̀ pé ìsìláàmù lọ́nà òun náà ni anamíma òfófó òfófó òun náà ni ká gbé ọ̀rọ̀ tẹ́nìkan sọ ká gbé lọ bẹ́ẹ̀ lómi lọ́nà tó fi lè dí sí ilẹ̀ tó lè dá wàhálà lẹ̀ eléyàn ni wọ́n ń pè lófòfò ọ̀rọ̀ tó ń sọ kò sáídà kò sọ aburú ṣùgbọ́n gbà tí ó gbé kalẹ̀ ó gbé kalẹ̀ lọ́nà tó ṣe pé yọ́ọ́ dànù ẹni tó bá gbọ́ ọkàn rẹ̀ ó rú ọ adigun sunu wájú pọ̀ mọ́tí pakọ́ àwọn èèyàn wọn kanra wọn lágbo wọn gbára wọn gídígbò látàrí pé ìwọ lọ́ọ́ darí wọn rú òfófó ọ̀nbẹ́nu sí máa fàyà sàárè téèyàn bá sọ òfófó títí tó fi fàyè lẹ̀ wàá gbà torí ẹ̀ kí ló ń fẹ́ òfófó ṣe kí ló ń fà ní tọ́wọ́ à ń bẹ̀ nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam olólófò kò ní wà lìjánà olófòfò kò ní wà lìjánà èèyàn tó bá ti dilẹ̀ ló máa ń ṣòfófó ẹni tó bá dilẹ̀ ló máa ń ṣòfófó torí ọwọ́ tó bá tilẹ̀ là á fi lẹ́ràn ẹni tó bá ní iṣẹ́ pàtàkì tó kọjúmọ́ tó mójútó kò lè ráyè òfófó láyé láyé jọ́n àwọn obìnrin ló máa ń ṣòfófó láyé òde òní ó ti di tọrọ fún kálí kálukú ti gbà atọkùnrin atóbìnrin gbogbo wọn ló gbégbó òfófó báyìí ẹ̀sìn Islam sì lè wọ̀ Islam ń fẹ́ tó bá yọ kó kọ jáde lálẹ́ àti akẹ́nìkan ọmọ fẹ̀sùn fẹ̀sùn kọ́ kí wọn náà sì máa wọ ẹnìkan pẹ̀lú ojú àìdá ìsìláàmù fẹ́ káwùjọ wa kọ́ dáa ká fẹ́ràn ara wa ká má nira wa sínú ká má má bára wa jà iná ló fi ṣe gbogbo àwọn ìwà pálapàla àwọn yẹn léèwọ̀ à ń pẹ́ gan à ń ṣòfófó gbogbo àwọn nǹkan wọ̀nyí ìsìláàmù ṣe léèwọ̀ nínú àwọn ní ìsìláàmù ṣe léèwọ̀ oní àlàáfíà rẹ ní ṣe yẹ̀yẹ́ ìsìláàmù ọgbà kò fi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ o dákun kí ni ibo wọ́n ti dé tó ń fi wò pé yẹ̀yẹ́ lọ yẹ kó máa ṣe sẹ́ni tí ò ti bá ọ sọ́ọ̀mọ̀ pọ̀wọ́ kó ti jẹ́ mùsùlùmí o ó ti sọ́ di èèwọ̀ fún ọ láti máa yẹ̀yẹ́ rẹ̀ gbogbo nkóhun tó o bá rí kó o ti kójọ láyé tóun ò tí rí kójọ ọwọ́ kó jẹ́ mùsùlùmí o ó ti sọ́ dẹni tọ́lẹ́ yìí pé èèwọ̀ ni lórí rẹ̀ kó yẹ̀yẹ́ rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ fi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ o ìbá abọ́kùnrin sóbìnrin abóbìnrin sọkùnrin haram islam ọgbà káfíra ṣe yẹ̀yẹ́ nítorí pé lóun fi ṣe yẹ̀yẹ́ ń ó lè jẹ́ kó lóore jù ọ lọ níwájú Ọlọ́run kí ni nọ́mbà táwa àmà tá a wà lọ́dọ̀ ọlọ́mọba tó fi wá jẹ́ pé yẹ̀yẹ́ lọ́mọ fọmọlá kejì tiẹ̀ sí torí ẹ̀ mùsùlùmí èfi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ tó bá yẹ pé torí pàǹdùkú torí pàǹdà torí ìdọ̀tílé ayé tá à ń kó káyì ọ̀dàmọ̀ kankan nítorí tó tàn bá ń lọ kò síbi tá à mú lọ. ṣe náà lọ́wọ́ afẹ́ máa fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ o lè ké láti jọ títí ṣiṣẹ́ kò rówó ra kẹ̀kẹ́ yàtọ̀ sáwa à ẹ̀yin lẹ́ máa ṣe àbí ẹ̀ mọ̀ kọ́lọ̀ ń dẹ́yìn náà wò ni ó ná lára sẹ́yìn mọ̀ kọ́lọ̀ ń dùn náà wò ni ó lè máa rówó ju tiyín lọ sẹ́yìn mọ̀ fi ti náwó sí. tìbẹ́yìn lẹ́ máa fi dẹ́yìn náà ná tiyín sí àbùrọ̀ tí ẹ̀ wàá gbé fáìlì tiẹ̀ sórí àtẹ kìlọ̀tì kọ́ńkálukọ́ ránṣọ rẹ̀ ń bí ó gbé ya má fọmọ ìyá rẹ̀ má fi yẹyẹ o ìsìláàmù ò tún gbà ká máa fìdílé tá a ti jáde ṣe fáàrí ìsìláàmù lè wà ní ọ̀pọ̀lọpọ̀ lọ́wà ó ṣe pé ìdílé rẹ̀ yóò máa gbé ni pé à èmi ọmọ akínní kan tó fẹ́ dìde dìde ọmọ akínní kan tọ́ba fẹ́ jókòó ọmọ kìnnì kan tọ́ba ní ó fèsì à èmi ọmọ kìnnì kan jẹ́ fèsì. kíni kìnnì kan na kíni kìnnì kan na irọ́ la sí. ṣebí bá a ṣe bẹ́ẹ̀rù la bọ́ mu inna akramakum inda Allahi atqakum. ẹni tó dẹ́ ni àpọ́nlé jù láàrin wa lọ́dọ̀ Allah lẹni tí bá ń bẹ̀rù Ọlọ́run jù. so eléyìí àwọn olùmọ̀ wa ní nǹkan àṣeyìn a lè rí lára èèyàn bó ló ṣe ń bẹ̀rù ọlọ́run sí ọlọ́run lẹni tí ń bẹ̀rù òun wa àti wá sọ pé mi ń bẹ̀rù ọlọ́run jù nínú lóore ju gbogbo yín lọ eléyìí nǹkan tó pamọ́ ni kò yẹ nìkan àmọ́ anabi sallallahu alaihi wasallam anabi sọ pé ama la ẹ tẹ́tí ẹ gbọ́ o èmi mọ̀ ń bẹ̀rù ọlọ́run jù láàrin yín èmi mọ̀ ń bẹ́ẹ̀ ni anabi ọtọ́ ti kọ́ sọ bẹ́ẹ̀ òun náà lẹni tí ń bẹ̀rù ọlọ́run láàrin wa ní ń páyà jù èèyàn ta nínú àwọn akúrúntì yòókù tó lè sọ pé ìmọ̀ ń bẹ̀rù ọlọ́run láàrin èmi gẹ́gẹ́ bíi ta ni náà dára mi mà. sòkè wá ní nǹkan tó wá fẹ́ pẹ̀lú ìdílé pẹ̀lú àwọn Bàbá ńlá rọ́ wa wípé nígbà tó ń wò sí german kankan tura wọn sọ pé yìí lọ́pọ̀ kọ́rọ̀tà bíi abẹ́ ìnìlẹ́hùn sọ́rọ́fù kólínà sọ̀dọ́kítà wọlé kí n bí sàmà wọlé tó máa ń ṣe fáàrí pẹ̀lú àwọn baba ńlá rẹ̀ tí wọ́n jẹ́ ní ńlá á sọ pé òdodo lọ sọ ṣùgbọ́n máa bú nìwọ tí wọ́n bí kíkí nìwọ rí ẹ nítorí pé bàbá mi jẹ́ àwọn baba ńlá mi jẹ́ ìdílé wọn jẹ́ òun kọ́ lọ́jà ìwọ yìí ìwọ tá ń jọ ń sọ̀rọ̀ kí nìwọ já máa nínú tí islam tún ṣe léwọ̀ oníkọ́ máa fojú di ìdílé onídìílé ń tiwọn sọmọ pé wọn fi tiẹ̀ ṣe fàrí kọ́ máa fojú di ìdílé àwọn míì islam ṣe léwọ̀ má fojú di ẹni kankan má fojú di ìdílé kankan má fojú tẹ́ńbẹ́lú anybody nítorí pọ́lọ́ ọba nìkan lọ́ọ́ mẹ́ni tí ọjọ́ ni àpọ́nlé jù nínú wa bákan náà islam ṣe léwọ̀ ká máa búra wa islam ṣe léwọ̀. Kama máa fẹnu já lórí ọ̀rọ̀ ara wa ikú ńgbà tí wò ti gbẹnu faláró wàá bu tásínì wàá bu kángun a'udhu billahi minash shaitanir rajim mùsùlùmí èsè léèbù mùsùlùmí kìí ṣe léèbù tọ́ba yẹn pé a máa ń tẹ̀lé Islam lódodo a rí i pé kò sáwùjọ tó dùn gbé láyé bí àwùjọ àwọn mùsùlùmí Islam ò ká búra wa Islam ò gbà ká fẹnu sátara wa islam tún ṣe léwọ̀ ká máa sọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ burúkú islam ọgbà ká máa sọ ká máa sọ̀rọ̀ alfàṣà islam ṣe léwọ̀ islam ní kò fẹ́yàwó àbúrò máa sọ̀rọ̀ alfàṣà ńgbà tí èsì pọ̀ gbádùn fẹ́yàwó ìwà tí kò lọ kóra rẹ jọ ìwà àtàwọn ẹgbẹ́ rẹ àwọn ọ̀rọ̀ rẹ ẹ lọ máa kóra yín lọ sórí ta àbí kọ̀rọ̀ ọbì kan ẹ ní lọ́rọ̀ kẹtẹ́ máa sọ̀jọ̀ lórí ibú lọ ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ alfàṣà ìsọkúsọ islam ọ̀farama o àfi tí ì bá ṣe mùsùlùmí ló kù islam ò sì gbà kọ́rọ̀ burúkú ọmọ tẹnu mùsùlùmí jáde àyàfi ẹni tí wọ́n bá ṣàbòsí sí. la yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawli illa man zulim. ọlọ́run ọba kò fẹ́ràn ká máa fi ẹnu wa sọ ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu àyàfi ẹni tí wọ́n bá ṣàbòsí sí. tí wọ́n bá ṣàbòsí sí ọ ọ̀tọ̀ kọ́ ọ tún nítorí àbòsí tán ṣe sí ọ kí wọn á lọ̀rọ̀ burúkú tó máa sọ náà gba wọn bá sábòsí sí ọ èpè ni èpè ni ó sì pè fẹ́ni tó sábòsí sí ọ ẹ̀gbọ́n tí Ànábì sọ fún Mu'adh ibn Jabal radiyallahu anhu ó ní wattaqi da'wata al-mazlum fa innahu laysa baynaha wa bayna Allahi hijab ṣọ́ra fún èpè ẹni aṣàbòsí sí o ṣọ́ra fún èpè ẹni aṣàbòsí sí o torí pé gàgà kò ní di lọ́nà tí ìdọ́dọ̀ lọ. ọlọ́run ọba ọ̀fẹ́ kí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu àfi tí wọ́n bá ṣàbòsí sí yàn ó fi hàn pé ìwọ ńlá lábòsí o ẹni tẹ́ ṣàbòsí sí ọba àjẹ́ kèfèrí tó bá ṣépè fún yàn yóò mú yàn náà ni. ọlọ́run ọba ọmọ sọ fún èpè yún nítorí pé ẹ̀sùn òjò ni ó gbé ni ó gbé ni ó gbé títí lọ bọ́lọ́run ọlọ́run ọba ọmọ sọ pé la mo búra ike màá ràn ọ́ lọ́wọ́ náà ní kò bá pẹ́ màá ràn wo ìpè yìí lọ́wọ́ náà ní kò bá pẹ́ akramakumullah tí wọ́n bá ṣe àbòsí sẹ́nìkan tí wọ́n tu tí ń ṣe àwọn ìpè kàǹsùkàǹsù táwọn afasọ́ di lẹ́nu ẹ má di lẹ́nu ẹ jẹ́ ó ṣe kó yó torí pé ìwọ náà alára ti fi hàn pátárì rẹ gbà lásìkò tó ń ṣàbòsí sí àfi tá a bá bẹ̀ tá a bẹ̀ nítorí tọ́lọ́kọ́ dákú kó fọwọ́ wọ́nú wọ́n rántí pọ́nmọ́ yóò náà tún lè léyìn nínú Islam sòtá bá bẹ́bẹ̀ tó bá gbà aláàánú lọ́lọ́ ọlọ́wọ́ àfi tó dáa tó dáa ju àbòsí yàn lọ yóò fi san fún ọ̀nà eléyìí túmọ̀ sí pé ẹja sọ́ra o ẹja sọ́ra fábòsí ọlọ́wọ́ bíi sálábòsí tura ìlọyọ pé tó bá kí bàbá lọ bá sábòsí ọmọ tọ́ ọkọ ànàjọ́ gbà An-Nu'man ibn Bashir radiyallahu anhu. ó ní bàbá mi Bashir wọn bùn mí lẹ́bùn wọ́n á sọ fún ìyá mi Amra wípé ẹ̀bùn tí mo bùn ọmọ rẹ̀ mi Amra yẹn tọ́jú yà wá ní ọkàn tèmi àfi kẹ́ ẹ mú ọmọ ìyá àtẹ̀bùn yìí kẹ́ ẹ mú lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kẹ́ ẹ jẹ́ ká ànábì ọ̀jẹ̀rì gbàtà dọ́dọ̀ ànábì sallallahu alaihi ọlọ́kàn wọn ọba lẹ́sẹ̀kùn tí mo bùn ọmọdé mi yìí àfi kí wà ànábì ọ̀kọ́kọ́ jẹ́rìí sí náà ànábì sallallahu alaihi wasallam sọ pé ṣé àkúlà wàlẹ́dìkà wàhábẹ̀tẹ̀hù mithla hadha ṣé gbogbo ọmọ tó bí náà ló bùn nírú ẹ̀bùn yìí ẹ̀rí bàbá nù tó bí ma bàbá yẹn wá dá ọ rárá o ó náà mo bùn ah, ànábì ni ashhidu ala hadha ghairi ẹlòmíì ní ká pè jẹ́rìí sí ru eléyìí ẹ má pè mí jẹ́rìí sí nínú ẹgbàá wa kan la tushhiduni ala al-jawr ẹ má pè mí jẹ́rìí sábòtì ẹ má pè mí jẹ́rìí sábòtì ó túmọ̀ sí pé bàbá gan bá sábòtì sọ́ma ó ti ṣàìdá báwo wá lọkọ síyàwó báwo wá lọ̀rẹ́ sọ̀rẹ́ báwo lọ̀gá sọ́ma ṣẹ́ báwo lolùkọ́ sọ́ma akẹ́kọ̀ọ́ báwo lọ̀rẹ́ sọ̀rẹ́ ọlọ́wọ́n bóò wá lọ́tà sọ́tà ọlọ́wọ́n bá ṣe àbòsí ṣiṣe léèwọ̀ kò sì sẹ́nìkan tó ń ṣàbòsí sí o tí ọba ṣépè kò ní ṣàdùà gbogbo ẹ tó bá ṣàbòsí sí láyé yìí tí ọba ṣépè kò ní ṣàdùà ẹja ké sara jama Islam ó tún ní èèwọ̀ ní ká máa parọ́ èèwọ̀ ní ká máa parọ́ irọ́ kọjá o. sẹ́rí irọ́ tó bá gbé yàn báyìí bí yàn ti lè wù kó tóbi tó tó bá gbé yọ padà lámálẹ̀ náà ni tó bá kò ní làmálẹ̀ kó rẹ́sẹ̀ dìde má yọ fàkà ni bẹ́ẹ̀ ni irọ́ irọ́ máa ba tèèyàn jẹ́ ni irọ́ máa ń padà tí ò níyì ní máa di pínì lórí gbogbo ẹni tó bá mọ̀ kó kúrọ́ níjọ́ tẹ̀ bá parọ́ níjọ́

tókùrọ̀ bá jẹ́ olùkọ́ àwọn èèyàn olùmọ̀tí ń sàlàyé ẹ̀sìn fún wọn tí wọ́n ta tókùrọ̀ bá sì jẹ́ ẹni tí ń wá ààbò fún wọn nǹkan ṣe wọn. nítorí níjọ́ tó bá sọ fún wọn pé ẹ̀yin èèyàn múra o àwọn ọ̀tá wa wọ́n ti dẹ́yìn kulé wa ẹ̀yin odi wa wọ́n wà báyìí wọ́n wọlé wá bá wa àwọn ẹgbẹ̀kẹ́ òpùrọ̀ lélẹ́hùn tó bá jẹ́ jẹ́lómi lọ́sọ̀ àbá gbàgbọ́ títí tọ́tẹ̀ wa kò yín nítorí pé rọ́ọ̀lù irọ́ ọ̀dà o irọ́ máa mú kẹ́nu oorun tó ṣe pé kò sí ọṣẹ ìfọnu tó lè mú kẹ́nu ńkọ́ márùn ma àfi kéèyàn parí tí kò máa sòdodo ìtọ́ aburú jù nínú rọ́jà máa ó ní rọ́jà máa pa má là ẹnìkan fẹ́ gbowó lọ́wọ́ yín yóò sọ pé ah, aláàjì mọ́lá la àwọn ẹni ọlọ́run bíi ti ilé yẹn máa lárú ẹ̀ sí lọ́nà bá máa kówó jáde bára ló ń ṣe o bára special nìyẹn tó ẹ sì máa pa àwọn èèyàn míì náà ni wọ́n á ti ní wọ́n lálàá kan sí wọn lọ́nà tí máa kọ́ ọ bá kù owó kí ló ń kí ó bá kù pé kí ni bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àwọn lálàá burúkú sí wọ nítorí kí wọ́n tún lè gba nǹkan lọ́wọ́ rẹ̀ torí pé tọ́ba lò ńlá la burúkú fún ọ yóò tún lọ yóò tún lọ ọ̀rọ̀ yóò wá pé tọ́ nǹkan tá a ṣe tá a fi dènà aburú nǹkan má sọ ara arọ táwọn èèyàn máa ń panu o ẹnìkan bá sọ pé lálàá sí ọ ọ sọ pé mi fẹ́ gbọ́ nítorí pé lábẹ́ òfin ọlọ́n kápọ́ lálàá lódodo òun náà sì ti ròyìn rẹ̀ ó ní àlàábù tọ́ba fi lè sọ àìsọ rẹ̀ òun là ìṣẹ́ rẹ̀ tọ́ba fi sọ ìṣẹ́ náà torí ẹ sẹ́nìkan bá sọ pé ńlá la abùsùn yẹn sọ pé ńfẹ́ gbọ́ tí ọba wa fẹ́ẹ́ tètè gbọ́ tó ló ńlá la abùsùn yín ẹ sọ pé mi náà la mẹ́ta sí ọ tẹmọkẹ́rù ọba torí bọ́ọ̀nì bọ́ọ̀nì wọ́n ti lè lálàá tó náà lè lálàá nọ́ọ̀sẹ̀ àbùkátà rẹ̀ wọ́n ti wá sọ fún ọ pé àwọn lálàá abú fún ọ wọ́n tún ti rọ fún ọ ó tún wá máa pèpè ẹ dákun ẹnìkan ló lòun lálàá sí mi ó pè lálàá abú dákun pẹ̀lú lọ pẹ̀lú lọ pẹ̀lú lọ àmọ́ wọ́n ti sọ fún mi kó ló ṣe tẹ́tí gbọ́. torí tó bá jẹ́ pé lódodo lọ́la là àbúrò wọn ṣẹlẹ̀ ọlọ́nkọ́ ṣàánú wa. nínú àwọn kan ẹ̀sìn Islam tó tún ṣe léèwọ̀ tó náà ní ká máa fọra wa mọ́ <laughs> èmi èmi ọ̀jẹ̀rì mi ọmọ àlàkẹ́ <laughs> ǹjẹ́ gbàgbàkúgbà kọ́ ọmọ pera rẹ bẹ́ẹ̀ kí lọ́ọ́ ajá mọ́ kí lọ́ọ́ ajá mọ́ kí ọmọ fọra rẹ mọ́ ọlọ́run ọ̀fẹ́ wala tuzakku anfusakum ẹ ma ma fọrọ yín má ẹ má máa fọra yín má huwa a'lamu biman ittaqa ọlọ́lọ́ mẹ́ni tí ń bẹ̀rù òun o yín ma o ẹlòmíà ara rẹ ni tó bá sọ pé wọ́n hu àkàtì ọ̀dà ṣèṣe wa ah no no no sẹ́yìn mi jẹ́kẹ́ máa rorò kúrò sẹ́mi èmi yàtọ̀ sí gbogbo àwọn èèyàn ìwọ bóòlù ti yàtọ̀ orí mélòó ló gbé ka malaika. so malaikalization ọ̀pọ̀ fáwọn èèyàn ó sì lè jẹ́ kó ń gangan lọ tàrà àmọ́ yóò máa fọ́ra rẹ̀ má títí tọ́lọ́ wọn fi tú àṣírí rẹ̀ ni ìsìláàmù ọgbà ká máa fọ́ra wa má torí ẹ̀ lábẹ́ òfin wọn ni ká ká ṣe recommendation fún yàn pé ọlẹ́tọ̀ sí nǹkan báyìí ti ń wá ah, a sì kọ̀wé pé inṣàlá fẹ́ bá a sì máa ohun tó hàn sí wa o òun náà ni pé inṣàlá ọlẹ́tọ̀ sí i àmọ́ níparí azọ pé èmi ò lè fún ẹnìkan kan mọ́ fọlọ́ ọlọ́run lọ́ọ́ ma kálukú ọ̀wọ́n tó hàn sí mi ni mò ń fi ń kọ̀wé yìí àmọ́ mi ò lè fún ẹnìbọ̀dì mọ́ fọlọ́ jàmáà islam ọ̀fara má ká máa fọra wa má ká máa pera wa má láìka àwa náà la dáa jù ẹnìkan ọ̀dá tó wa àwọn ìṣe nínú tí islam tún kọ fún wa tá a fi mọ̀ kó ń lọ náà ó ní dẹ́ pé mẹ́ta èèyàn méjì ọ̀gbọ́dọ̀ nítorí táyì méjì bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ ẹ̀bùn ìkẹta gbọ́ yóò fi nǹkan kan yóò da ọgbẹ́ ọkàn sí lọ́kàn kí ni wọ́n rò ọ̀rọ̀ mi ni wọ́n sọ Islam ọ̀faramọ̀ irú rẹ̀ náà ni ẹ̀yin méjèèjì ẹ̀yin gbóyìnbó aró oko sí ló ń kọ́ gbóyìnbó ẹ̀yin wá ń sọ òyìnbó níbi tó ń wà so kí ni wọ́n wà lọ́kàn rẹ̀ ọ̀rọ̀ mi ni wọ́n sọ kí ló dé tẹ̀sán ètí gbogbo àjọgbọ́ ẹ̀yin gbá Haúsá òun ọ̀gbá Haúsá ẹ̀yin wá ń sọ Haúsá níbi tóun náà ṣe ń fetí gbọ́rọ̀ tẹ́ sọ tí ọ̀gbọ́ yé islam ọ̀farama bí ìgbà tẹ́yìn méje ń sọ̀rọ̀ jẹ́jẹ́ nù tẹ́ẹ̀jì tẹ́ẹ̀bù ń gbọ́ islam ṣe léwọ̀ bákan náà nínú tí islam tún ṣe léwọ̀ wọn náà ní kí mùsùlùmí ọmọ làánà mùsùlùmí kọ́ máa ṣépè fún islam ọkọ̀ àbí ká máa ṣépè fún gbogbo ẹni tí ò tún sí ká fún islam kọ̀ nínú tí islam tún ṣe léwọ̀ wọn náà ní kí ẹ máa bú àwọn òkú anabi sallallahu alaihi wasallam ó lè gbọ́dọ̀ máa bú àwọn òkú o gbogbo ẹni tó bá ti kú ẹ gbọ́dọ̀ bú ẹ gbọ́dọ̀ láì dáa nítorí pé òun faqad aqdama ila ma qaddam ó ti lọ bá ń tó gbélé ayé sí ẹ filẹ̀ kò bá àjọ dára kò bá àjẹ ká ayé yìí ṣébò ń ti lọ ẹjọ́ máa lọ rẹ̀ ẹ má sọ̀rọ̀ rẹ̀ pé káwọn fẹ́ ọ́ àdúpẹ́ lórí ikú yìí lọ akutuku wèrè lọ́nà ọ̀run ká fún un àwòbìlà ah, ah, ah, ó ti lọ ẹfílẹ̀ pẹ̀lọ́lọ́ ẹ má sọ̀rọ̀ òkú láì dá ẹ gbọ́dọ̀ bó lẹ́yìn ìgbà tó ti kú. bákan náà nínú tí islam ti ṣe léèwọ̀ oníkẹ́ máa tọrọ kú pé a ìyá tí ń jẹ òyìn tó báyìí o wọ́n ti ní eh, eh, wọ́n ti pè eh, ìran mẹ́ta wọ́n ètò ìran mẹ́ta tó ń ti tòṣì báyìí o ikú yá jẹ́sí lọ ọlọ́run pa a islam ọgbà bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀ gbọ́dọ̀ tọrọ kú nítorí ìnira kan tó bá yín ẹ gbọ́dọ̀ tọrọ kú nítorí ìnira kan tó bá yín. tẹ́lẹ̀ bá tiẹ̀ wá ṣàdúrà anabi ní kẹ́ sọ pé ìwọ lọ jẹ́ ń sẹ́kù láyé láàyè lópin ìgbà tó bá ṣe pé sẹ̀mí ló lóore jù fún mi ọlọ́run mi kí n kú tó bá jẹ́ pé ikú ló lóore jù fún mi àmọ́ kìí ṣe pọ́lọ̀ ń pa mí ọlọ́mọ amú mi lọ báyìí a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. bákan náà Islam ó ní ẹ gbọ́dọ̀ máa ṣépè fórí ara yín o èèyàn gbọ́dọ̀ máa ṣépè fórí ara rẹ̀ ẹ sì gbọ́dọ̀ máa ṣépè fáwọn ọmọ yín ẹ máa ṣépè fún ọ̀dọ́ yín ẹ gbọ́dọ̀ máa ṣépè fún dúkìá yín gbogbo eléyìí wọ ni. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن أنت إسلام تسليه tá a fi mọ̀ pé òun gángan lẹ̀sùn wọn náà ní pé islam sọ pé tẹ́ ń bá ń jẹun pẹ̀lẹ́ nìkan mọ́jọ́ jẹ́ pé nítorí àwọn ọjọ́ ẹlòmíì ni wọ́n ń jẹ kọ́ wa fi tiwájú rẹ̀ sílẹ̀ islam sì tún sọ pé tẹ́ ń bá ń jẹun mọ́jọ́ jẹ́ pé oúnjẹ tó wà láàrin gbùngbùn abọ́ ńlọ́kọ̀ọ́kọ́ máa jẹ kó tó di àwọn ìtọ́wà létí etí torí islam sọ pé ìtọ́wà láàrin gbùngbùn yẹn àlùbáríkà máa sọ̀kalẹ̀ sí i tètè tí lọ́kọ̀ọ́kọ́ máa jẹ kó tó di pọ̀ fàbọ̀ sí tàrin Islam ó ní tí igbá tẹ fẹ́ fi mú mi ife tẹ fẹ́ lò láti mú mi tó bá ti fọ́ ẹ gbọ́dọ̀ fi mú mi o nítorí kọ́mọ́bà jẹ́ pé kódà kó ṣe pé rọ́bà ni wọ́n fi ṣe ó ṣe é ṣe kọ́ yáyàn lókè ambosibosi tó bá lọ jẹ́ tangaran ìsìláàmù ní tẹ̀m̀bá mu ẹ gbọ́dọ̀ máa mí sínú kọ́pù tẹ̀m̀fín mu nítorí àmì ọ̀kájú à àmì wọ̀bìà ni ẹ máa mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má mú mi lọ́nà tẹ́ fi máa mú tẹ́ bá ti mú ẹ gbé kọ́pù kò kẹ́ mi tẹ́ bá tún fẹ́ mú ẹ mú nígbà tẹ́ bá mú tán ẹ tún mí ìsìláàmù òun ló fi léyìí kọ́ wa ò lè rí ń Islam tún ní ẹ gbọ́dọ̀ jẹun lẹ́ni tó dọ̀bálẹ̀ tó dakùn délẹ̀ kó wá jẹ́ pípa náà lẹ́ ń jẹun ìsìláàmù lẹ́ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìsìláàmù ní sẹ́ńbà ń jẹun lórí àtẹ táwọn kan gbọ́ títí táwọn ti mú mùsùlùmí ò gbọ́dọ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ àtẹ bẹ́ẹ̀ láéláé ámbọ̀sibọ́sí pọ́ àmọ́ jẹun tiẹ̀ mẹ́ ẹ̀rí pọ́pọ́lọpọ̀ àjọyọ̀ táwọn Yorùbá ń ṣe lórí tábìlì kan náà ni wọ́n ti máa béèrè nítorí kálukú bá máa mu ẹlòmíì béèrè ọ̀sán anúgò nígbà tẹ́nìkan ìpọ́ tí nìkan bọ̀ mú wa wọ́n sì gbé ti kálukú sí lọ́dọ̀ lórí tábìlì kan náà tẹ́ jókòó yípo tó bá pé mùsùlùmí bá ní ọtọ gbọlọ́ngbọ kọ̀tọ́kọ jókòó mbẹ́ ìsìláàmù ṣe léèwọ̀ nínú tí ìsìláàmù tún fi kọ́ wa ó ní ẹ̀ gbọ́dọ̀ finá sínú àdògán yín kẹ́ wa lọ sùn lálẹ́ islam lẹ gbọ́dọ̀ dán wò ẹ gbọ́dọ̀ fi sínú àdògán yín lọ sùn islam lẹ gbọdọ dán wò kéde pé àgbọdọ fi sórí òrùlé lọ lásán nínú àdògán ọgbọ́dọ̀ fi iná bẹ́ẹ̀ lọ sùn tó bá pé gáàsì bá ń lò stóòfù ń lò fi wọn ní nǹkan tó ṣe pé náà ń jò lára wọn kọ lọ sùn ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ sùn kẹ́ dákun délẹ̀ ẹ gbọ́dọ̀ sùn lẹ́ni tó dákun délẹ̀ èèwọ̀ ni. bákan náà ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ gbà nígbà tí ẹ jẹun tẹ́tẹ́ kó tó di pé ẹ lọ sùn láì jẹ́ pé ẹ lá àwọn ọmọ àka yín dáadáa ẹ sì fọwọ́ yín dáadáa kọ́ má ku nǹkan nínú ọbẹ̀ àbómi ọbẹ̀ àbí bọ́tà àbóróró àbí kóúnjẹ tẹ́ ẹ jẹ kọ́ má ku lọ́wọ́ yín kẹ́ tó sùn torí pé anabi sallallahu alaihi wasallam ní tẹ́ bá dàn wò tẹ́ lọ sùn tó ń tọbẹ̀ lọ́wọ́ tó ń tẹ kó tó ń tòróró lọ́wọ́ tó ń ti bọ́tà lọ́wọ́ tí kankan bá sí ọmọ àká yín a jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ máa ràn án o. ẹ gbọ́dọ̀ rí i pé ẹ fọwọ́ yín ẹ kọ́kọ́ la kẹ́ ẹ wá fọ̀ kó tó di pé ẹ lọ sùn. Islam ó tún ní ẹ̀wọ́ ni kẹ́ ẹ máa sọ nípa àlákàlà tẹ́ ẹ bá la ẹ gbọ́dọ̀ sọ. So ambọ̀sibọ̀sì pẹ́ nìkan ló ń fẹ́ rọ́rọ́ ẹ gbọ́dọ̀ rọ́ tẹ́nìkan bá sọ gan tó wọn mọ̀ pé àyè sọ ẹ gbọ́dọ̀ rọ́ fún un nítorí pé lẹ́yìn bẹ nínú ìmúniṣeré eléyìí tí ṣètọ́ ni máa mú yàn ṣeré Islam nínú tó tún ṣe léèwọ̀ fún wa tọkọ̀ fún wa wọn náà ní ká gbẹ̀mí ẹlẹ́mìí lọ́nà àìtọ́ Islam sì léèwọ̀ ẹ̀mí yẹn amánà ni o ẹlẹ́mìí ò gbọ́dọ̀ ṣekú para rẹ̀ ambọ̀sibọ̀sì pọ̀ pẹ̀lú míì islam ṣe wọ. islam tó wá lọ́wọ́ ọmọ tẹ́ ẹ bí ẹ o àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ gbọ́dọ̀ pa wọ́n nítorí ìbẹ̀rù òṣì ẹ tí ì sínú òṣì àmọ́ ń lè dé àwọn ọmọ ẹ ti jù kẹ máa wọ́n sì máa pààyàn ní tààrà pa àti ìpààyàn ní tààrà ẹ wò ọ̀nà tí wọ́n máa fi dọ́gbọ́n pààyàn náà ni pé kẹ ọmọ lóúnjẹ àbí kẹ́ fún wọn lóúnjẹ tí ò ní tó wọn káwọn ọmọ wa máa kígbe bí káwọn ọmọ máa di kùn mú ọgbẹ́ inú ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ nígbà bá yá yóò di pé oúnjẹ gan ọ̀rìn ibi ti ń pa má yọ padà di ọmọ ọ padà kú ẹ má pa wọn máa yín torí ìbẹ̀rù òṣì ọlọ́run tún ní ẹ gbọ́dọ̀ pa wọ́n torí òṣì ti wà nù ẹ gbọ́dọ̀ ṣe kú ọmọ <clears throat> ọmọ kan ò sí tí kò sì bòbí gbogbo ọmọ wálé ayé pẹ̀lú àrísìkì tiẹ̀ ni. àwọn àwọn bá bíntín tọ́lọ̀ ń sọ ọmọ ọgbà lọ́wọ́ rẹ kótó dìpọ́ náà dájú mélòó ni ọlọ́wọ́n bò ní fi wọ́n ọ. bákan náà ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ pokùnso gbogbo bó tilẹ̀ wù kí nǹkan lè mọ́ tó ọ gbọ́dọ̀ pokùnso. ọwọ́ á ní kúyájú ẹ̀sìn lọ kí ni wàá mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú tó fi sọ pé kúyájú ẹ̀sìn lọ. ṣé jahannama ọ yájú ẹ̀sìn lọ. ẹ̀sìn tó ní sí ọ̀lẹ́ ayé látàrí àyìn látàrí gbogbo nǹkan ọ̀bọ sí fún ọ ọmọ tí ń jẹ́ jahannama ni ọlọ́mọdé wa lọ́ọ́ Islam ó tún ṣe zina léèwọ̀ zina èèwọ̀ ni o kí ni wọ́n ń gbà ń bẹ̀ ọlọ́mọdé wa lọ́bùn kí ni wọ́n ń gbà ń bẹ̀ kò sí ẹni náà tó ṣe zina láyé tójú rẹ̀ tí ọ̀padà kábàámà ajájà nítorí àwọn ọmọ tẹ́ rí yẹn ní ọmọ ntọ́lọ̀ wọn sọ̀mà ọmọ tẹ́ fi gbọ́nà zina ọlọ́mọba kọ́ ọmọ ọmọ nǹpa Islam gbàtọ́ ọmọ wa wádìí ọwọ́ padà gbọ́ pé bàbá yìí àti ìyá yìí zina wọ́n gbà bí òun a ọgbà wàláì tọ́lá ọgbà kò tó kù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níwájú mi gangan ló ti ṣẹlẹ̀ bàbá kan ó bí ọmọ kan gbọ́dọ̀ zina ọmọkùnrin tí wàá dàgbà dáadáa ó ti dàgbà dáadáa ó ti ó ti sún mọ́gójì ọdún so ọmọ yìí wàá gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ pé gbogbo ẹni bá bí ní gbọ̀nà zina kò lè jẹ́ bàbá fún ni màmá nìkan lèyàn ò ní. ó ti wá ṣẹlẹ̀ ṣáájú kó tó wá gbọ́ òfin ọlọ́run ọba yìí wípé nínú gbogbo ọmọ tí bàbá òun pè mọ́ra rẹ̀ fóun bí kò sí ìtọ́ta tó wúlò tí ń ṣàánú rẹ̀ tó arákùnrin yìí kánáwó kanara, kama máa wá ìsinmi fóbì kò sí ọmọ kan tó dàbí rẹ̀ lójijì lọmọ yẹn bá ránṣẹ́ pé bàbá kíkí baba wá baba bá wá láti ìlú tí gbé àwọn asadílé ṣe ń bì lọmọ bá pọn bàbá lẹ́yìn lọba di alimadina lọba láwọn fẹ́ rí mi kí ló dé ẹ dákun ẹ yọ sísú wa fẹ́ rí yín ni bàbá sì wà tọmọ bá ní òun fẹ́ bi bàbá tó wà níjókòó yìí ní àwọn abéèrè kan òun sì fẹ́ kó sojú mi tọ́ba bẹ̀rẹ̀ sí ní béèrè bàbá báwo lẹ ti mọra yín pẹ̀yìn ni bàbá mi ẹ dákun ẹ gbọ́rù béèrè bàbá bá ní mo bí ọ bẹ́yàn ṣe bímọ náà ìyá rẹ ó lóyún mi wọ́n sì bí ọ mi bẹ́ẹ̀ ló ti dọ́ máa mi ìyá mi tẹ́ ẹ kó lóyún fún yín tọ́wọ́ á bí mi fún yín ṣáájú kó tó di pé ẹ̀sọ̀wọ̀ àti bí mi ṣé ẹ̀sọ̀ yìgì pẹ̀lú ẹ̀ àbí báwo bàbá bá dákẹ́ mọ́fẹ́ ni ẹ dákun ẹ̀dùn o ṣé ẹ̀sọ̀ yìgì àbẹ́ ẹ̀sọ̀ yìgì irú béèrè rádaràda wa ló ń bí mi kò sí rádaràda nù béèrè torí pé ìjókòó tòní ìdájọ́ rẹ̀ ọ̀sán kárí ìtọ́wá sẹ́kù fún wa ní ọjọ́ ayé. à bàbá bá ní tẹ́mi mọ̀ nípa lọ́ọ̀lù wọ́n ń gbà wọn hmm, gbogbo àwọn èèyàn wọn sì mọ̀ mí kò sẹ́ni kánú wọn tó kó wọn mọ̀ mí bàbá sẹ́ ẹ sọ yìgì. torí pé táwọn bíyàn léèrè ìbéèrè tí wọ́n yẹ pé ó ń bùkátà dáhùn pọ́n tó wọn pẹ́ giri tó ń ṣe tó tó tó ń ṣe kíni àyínà ti mọ̀ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ ọmọ bá ní bàbá mo ti wádìí lọ́dọ̀ ìyá mi ó tọ́ tẹ̀yìn ọ̀sán ìyá mi ti sọ ó ní ẹkì omu ẹrọ omu ni lẹ ẹkì omálẹ lédè kúrò ẹsẹ bàbá mi. ẹ ẹnu rẹ ọlọmọdé ẹsẹ bẹ̀rẹ̀ oníbẹ ẹsẹ ẹsẹ ṣòfò torí pé nǹkan lẹ ṣàbò sísè mi mo ti mo ti si ó kọ́ mo yí ó kọ́ lò látijọ́ yìí bàbá yìí. wàlá hàwùlà wàlá kú wàtá ìlà bìlà ìdí tó ń fa kó wá bí ní kó ń fẹ́ kí mi ó jẹ́rìí sí pé gbogbo tó ń ṣe fún bàbá yìí tó ń sì ṣe fún wa <laughs> gbogbo dáadáa tó ń sì ṣe fún wa torí òun gbé àyìnlá fòjò òun gbé àyìnlá fòjò so kí bàbá yìí kọ́mọ́tún expect irú rẹ̀ máa o torí pé bàbá yìí ti kó bá òun ó ti kó wọn wà láyé láì ní bàbá màmá nìkan ló ní subhanallahil azim kí lèèyàn ń bá zina náà bàbá ń sunkún jáde ni o ẹkún ọ̀ràn mọ́ kí lèèyàn ń bá di zina títí rẹ̀ ń lé furu kọ́kọ́ tí ìranù àti ìrẹ́gbẹ̀ aláìlórí lọ́wọ́ kí ló ń bá di zina ọlọ́ni kò fẹ́ yàwó wàhálà wo lọ́wọ́ ànú ká fẹ́ yàwó tóbi wá jẹ́ pé zina lọ́mọ awaka ọ̀bùn burúkú public toilet islam ṣe nǹkan léwọ̀ wọ́n wà má gámà wàláhì àbámọ̀ wọn máa ṣe káyìn ẹ wọ ọmọ tí wọ́n fi wọnà zina náà wọ́n fẹ́ pín ogún àwọn tó fẹ́ pín ogún wa gbọ́n wọ́n á sọ pé ok wọ ọmọ bàbá tó kú ni wọ ìwọ náà ọmọ bàbá tó kú ni wọ ọ náà ọmọ bàbá tó kú ni wọ ok ẹ sá a lè ráwọn àgbàlagbà nù dílé yín ẹ rí wọn sẹwọn kó àgbàlagbà kan náà ni ó gbé wa wọ́n á wọn pé bàbá ṣé ẹ lè ṣàlàyé fún wa báwo ni bàbá yìí ti ṣe kọ́kọ́ fẹ́ ìyàwó rẹ̀ àkọ́kọ́ tó bí àwọn ọmọ yìí ìyàwó kejì bó ló ṣe fẹ́ ìyàwó kẹta bó ló ṣe fẹ́ ìyàwó kẹrin bó ló ṣe fẹ́. táwọn kí yorùbá tí wọn bá fẹ́ sọ̀rọ̀ wọn lè kọ́kọ́ wọn lè kọ́kọ́ sọ àsọdùn mọ̀ pé ìyàn bẹ pé ah ìbéèrè ńlá lẹbi mi. ẹ ẹ ṣàlàyé àlàyé ńlá là ń fẹ́ fún béèrè ńlá. ẹ ń tó ṣẹlẹ̀ ni pé. Hmm, àti bí àwọn ọmọ yìí náà ká tó so yìí sẹ́yìn mọ̀ pé ti fa fáìlì yaba làwọn wàá máa wo pé wọ́t wọ́t náà ni bàbá ti sọ pé ẹ̀yin sí ọmọ tí ó jogun ókè sẹ́yìn kù tiẹ̀ ni wọ́n fẹ́ ká sì ló tú torí di eléyìí kí ni furu kọ́kọ́ lórí zina ìyàwó ni ọbẹ̀ ìyàwó ni ọfẹ́ kọ́ ọlọ́mọ tọkàn tẹ̀ náà balẹ̀ sọmọ pé ń jẹ́ sọmọ bá ti mọ̀ pé èèṣe bàbá òun àdúrà wo ni ó ti fún ọ ọkàn ti kú dànù káwẹ̀ kò ní ṣàdúrà kan fún ọ. nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní tí ọmọ àlìjáná bá wà àlìjáná tán wọ́n tún wá lọ ru ẹrù ládá wá fún wa ẹrù ládá wọ́n fi wá sí àlékún àgbéga fún wa nínú pò nínú àlìjáná wọ́n máa bí ọlọ́run pé ń bọ́ lélẹ́yìí tún ti wá ọlọ́run á sọ fún ọ pé ládá àforíjìn táwọn ọmọ yín tọrọ fún yín lẹ́yìn ikú yín ni táwọn ọmọ yín táwọn ọmọ yín kìí sọmọ ọlọ́mọ kìí sọmọ àlè kìí sọmọ zina ẹ á rí i pé zina ti di tọrọ fún kálí àwọn lè má mú ṣe zina wọn lọ ma zina lọ rẹgẹdẹ àwọn sẹ ń pe láàfáà náà wọn ṣe zina wọn lọ ma zina lọ rẹpẹtẹ àwọn mú àlè mú àlè àwọn náà ṣe zina àwọn lọ ma lọ àwọn stars stars náà máa kọ́ ma kọ́ kí ó yóò kóyún bọ gbogbo wọn nù ni. sòbó wa lẹni tọ́jẹ́ mẹ́kù baba kápẹ́ńtà àwọn bíríkìlì à ń kọ́ káwọn ọmọ bẹ́ẹ̀ ustaz wa gan abẹ́ ẹ̀kọ́ bàbá ìmáàmù kan wọ́n yanjú ọ̀rọ̀ kan jẹ ta wọn ní bàbá náà ra mọ̀ kan mú subhanallahi ó kẹ́ ń torí pé bàjẹ́ tẹ́ rí nǹkan sẹ́ni tí ètò lọ wa kó ń dànù wa lọ ni tẹ̀sí rí àṣìṣe pẹ́ ní ìṣẹ̀lẹ̀ àbámọ̀ nígbà tí ṣètọ́ni bá dáná rẹ̀ síyàn lójú èyí rí i pé kò sí tó lè dáyàn dùn tọ́ba ti ṣe tán ọ̀sẹ̀ lẹ́nu ẹ̀rẹ́ lomi tán pèlè yẹn ńlá tí gbogbo yẹn ń nàka sí láwùjọ ah mashallah mashallah wàlá àárín ìjà ni wọ́n ti tu sí òòjọ́ mi kí ẹnìkan ní ta lẹ́ ń pé ta lẹ́ ń gbẹ́ ta lẹ́ ń gbé ta lẹ́ ń gẹ̀ ìwọ tiẹ̀ ah lẹ́yìn ọmọ pé bàbá yọrọ orí rẹ̀ sẹ́dàrú ni pé orí ti lè dàrú láti ọgbàgbé eh, wọn ti pè mèrò tó tí mo bí fún ọ. àwọn yóò bá ní abẹ́ ti fẹ́ bàbá fẹ́ ta ni nígbà tá à ń kóra wa ká pé pinnu ó sì lọ́tọ́tọ́ ọ̀fẹ́ sí. láyé láyé lọ́mọ sẹ́rẹ̀ ń tara gbé o yọkẹ̀ jábọ́ ni pọ̀. kí àtọ́ daràn ló ọlọ́dà kùmọ̀ wa lọ́ọ́ daràn. jama ẹja dúró báyìí lónìí tá a bá wọ ẹ̀sìn wa ẹ̀sìn Islam sẹ́ni gbogbo ń tà ń sọ pé Islam ni má ṣe islam ni ma se. islam ni ma se. lẹ́gbẹ̀ẹ́ tí islam ni ẹ lè ṣe ẹ lè se. ẹ lè ṣe wọ́n ní tó ní ká má ṣeun ó kéré pọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ní ká ṣe ìdínú tí ọlọ́run ní ká má ṣe tó fi rọrùn láti kà ọ rọrùn láti fàyọ pípé wọ́n ní ẹ má ṣe báyìí wọ́n ní ẹ má ṣe báyìí wọ́n ní ẹ má ṣe báyìí àmọ́ tá a bá fẹ́ ka iye ńtọ́lọ̀ ní kẹ́ ẹ ṣe wàhálà àlè kàtán ẹ̀yẹ wo agbọ́n ó lè jẹ́ lẹ́ran lásán a lè sọ yé e tó lè jẹ tán torí mélòó la mọ̀ nù ẹran àmọ́ a lè sọ èyí tọ́lọ̀ ní máa jẹ torí òun ló ń kà ó kéré ìdí nu tó fi jẹ́ pé kéèyàn mọ̀ wọn a mọ̀ wò pé ah adúrú nǹkan wọn yìí tó ní ká má sí náà ní ká ó kéré lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ ní kò sí èyí tó ṣe é kà ó ní wọ́n máa sọ. So etí òsè kà wọn ò ní sọ wọn kàn fòfin lélẹ̀ ni tó bá ti yàtọ̀ sáwọn nǹkan wọn yóò ẹ máa jàǹfààní rẹ̀ ètò ọlọ́run á ní kí ẹ má ṣeun ọlọ́run bá fẹ́ràn wa ni ara ń tá a fi mọ̀ pé islam lọ́nà náà nù kò sí nǹkan kan nínú gbogbo ń ta ní ọlọ́run ní má ṣe yìí islam ní má ṣe yìí tó jẹ́ pé àǹfààní bẹ́ẹ̀ nu ká ṣe kò sí nítorí pé aburú lọ́wọ́ à ń bẹ̀ẹ́ iná ní islam fi ni ẹ má ṣe o ẹ jìnnà sí o ẹ má ṣe o ẹ jìnnà sí o tí èèyàn bá sì fi lè kóra rẹ̀ ń jánu tí ò sé lóòótọ́ òní ọ̀padà gbádùn ẹni tó kóra rẹ̀ ń jánu tọ́já lu àwọn nǹkan tó ní ká má ṣe o ẹ̀rí kò ní ọ̀padà kábàámà torí di eléyìí orí wa ń bẹ nínú kémi pẹ̀lú rẹ sábà ti mọ pọ́lọ́ wọn bá sìn kankan léèwọ̀ ká má jìnnà sí orí ń bẹ́nu ká má jìnnà sí nítorí pé tẹ́mi bá jìnnà sí tí wọ́n bá jìnnà sí oore ńlá ńlá ọmọ sọ̀kalẹ̀ láti sámà oore ńlá ńlá ọmọ jáde láti inú lẹ̀ kódà àwọn nǹkan àlùmọ́ọ́nì táwọn ọmọ pọ̀ wà nú àwọn ìlú wa wàláhì yọ yọjú táwọn bá ti ń jìnnà sí tọ́lọ̀ ń ṣe léwọ̀ tá à ń jìnnà sí gbogbo tọ́lọ̀ ní ká má ṣe ṣùgbọ́n ńgbà tá a bá ti kọ̀ táwọn à sọ pé tọ́lọ̀ ní ká má ṣe gangan làwọn má ṣe oore tá a mọ̀ kọ́lọ̀ ń ṣe fún wa tá à ń rí ọlọ́run ní jẹ́ kọ́ owó tó a kàn máa rí ni ọwọ́ wò ní tó tàbá sì gbìyànjú pa fẹ́ mu a kàn máa gbọ́ táwọn èèyàn ń kú dànù níbi tí wọ́n ti fẹ́ mú oore wọn máa kú dànù torí ẹ̀ eléyìí jẹ́ ti òjò eléyìí tó ṣe bí ìgbà tó ṣe kọ́ fẹ́ kóra kó láwùjọ wa kò fẹ́ rọ̀ mà ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ìwà burúkú ti pọ̀ jù ìtakòfin ọlọ́run ọba ti pọ̀ jù láwùjọ wa àwọn èèyàn níbẹ̀rù ọlọ́run rárá kọ́dà kan tó dòun bá tún rọ̀ náà lè fi sọkúsọ wọn máa ń sọ wọ́n lè máa sọ pé kò tún níjà ṣiṣẹ́ lódò ó tún gbèdé o bí bó ti sẹ́sẹ́ lẹ́nu tó mẹ́tẹ́nu o ẹsẹ̀ bí èèyàn kan ni wọ́n ń fẹjọ́ rẹ̀ sùn ó tonú bá subhanallah ìdẹ̀ra tá à ń wá táàrí á ti wá máa dẹ́sùn rẹ̀ tó bóyá njẹ́ nfẹ́ náà ló ti ṣẹlẹ̀ ní ìsìnkú kúkú wá mọ́ tó ojú gbogbo wa náà ni ó kúkú padà já ẹ̀ǹgbọ́dọ̀ ọba rọ̀ lágbàdo ògbó ojú takọtabo wa ní ọjà torí ẹja pọ̀ ní máa tọrọ àforíjì ká máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ nítorí pé tọ́lọ́wọ́n bá bá foríjì yàn orí máa tọ̀yàn wá aburú máa kú èèyàn wá ojú alálùbáríkà máa rọ̀ fún wa òjò àrọ̀ òjò tí ó bí arísìkí ọlọ́pọ̀lọpọ̀ àlùbáríkà ọlọ́wọ́n bá kọ́ máa rọ̀ fún wa ọlọ́wọ́n ẹlẹ́dàá wa kó forí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wa kó má wo àìdá wa àti àṣe ètò wa kó má fi bá wa wí ọlọ́run dákun má wo ìṣesí àwọn ẹni tí ń fagbọ̀n rẹ̀ ya láwùjọ wa kó fi wá bá wa wí ọlọ́run dákun má pa wá pọ̀ bá wa jà ọlọ́run dákun má dá wa bá wí ọlọ́run ẹlẹ́dàá wa anu wa ní kọ̀kọ̀ àti ní gbangba gbàdúrà wa má sì kọ àdúrà sì sí wa lẹ́nu kárántí pé nínú tọ́lọ́wọ́n bá fi wá pa wá láṣẹ ní ìgbà táwa jẹ́ ẹni tí ń gbìyànjú láti mọ àwọn nǹkan tọ́lọ́ ń ṣe léèwọ̀ fún wa ká lè bá a jìnnà sí i náà ní ká mọ̀ pọ́lọ́ ń sì pa wá láṣẹ ká máa ṣe àsọ̀látù fọ́gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa wa sallam. nítorí pé ànábì yìí nínú wọ̀ tó ní lórí wa àti àjẹ́ mùsùlùmí wọn náà ní ká máa sọ̀sọ̀ láti fún. sallallahu salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa sallim tasliman katira. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا غيثا مغيثا اللهم أغثنا غيثا مغيثا نافعا غير ضار عاجلا غير آجل يا كريم يا رحمن يا فتاح يا وهاب يا من هو على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم رحمكم الله